Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. Welcome back to my channel. Èmi ọmọ yín ni o. Hmm, èwo lẹ ṣe? Um, gist tèní, hmm, lórí nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni o. Ní àárín palace kábíyèsí wa ń bẹ̀ yẹn, a ní ká torchlight sí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní pé kábíyèsí mú Queen Temitope àti olórí Ronke wọ́n náà mú wọn lọ sí Uganda wọ́n ní infact gan wọ́n nígbà tí olórí Ronke tán dé ọ̀nà tán dé airport wọ́n ní bí olórí Ronke ṣe sick nìyẹn wọ́n ní wọ́n ní láti padà wá sílé ni ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi àwọn èèyàn mi àwọn tó ní ìfẹ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wọn. if today is your first time on my channel tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi ni ẹ jọ̀ọ́ hit the subscribe button so that whenever I post any gist, you can get it. Èmi ọmọ yín Máṣọlá ni o. I normally speak Yoruba on my channel and sometimes English. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. I do talk about celebrity gist and royal gist. Please share this video, like and subscribe. God bless you. Okay, okay. Lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n mú olórí Rónkẹ́ àti Tèmítọ́pẹ́ lọ sí Uganda pé wọ́n ti ṣe plan pé wọ́n fẹ́ mú wọn lọ wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àǹtí wa ayé fẹ́ tẹ̀lé wọn wọ́n ní kábíyèsí òde sọ nǹkan kan wọ́n ní so àǹtí wa ayé ti rẹ̀ pé òun máa tẹ̀lé wọn lọ ni lọ́n fi wá láti London wọ́n nígbà tán dé láti London ah, wọ́n ní ni wọ́n rí pé ọ̀pọ̀ ti sún Dr Elizabeth ti gba palace wọ́n ní sòwé nǹkan ò fararọ ah, wọ́n ní kò fararọ fáǹtí wáyé wọ́n ní kábíyèsí ò wẹ́kọ̀mù wọn kábíyèsí ò ṣe é ní Paris. gbogbo ẹ̀ kàn dá páropáro ni wọ́n láǹtí wáyé sunkún o wọ́n lọ sunkún ah, wọ́n lọ sunkún gan wọ́n lé ó affect àti wáyé. Wọ́n ní so wọ́n ní bí Kábíyèsí àti Olórí Ronkẹ́ àti Tèmítọ́pẹ́ ṣe dé airport ni Olórí Ronkẹ́ ló rẹ̀wọ̀n. Wọ́n ní Olórí Ronkẹ́ ní láti padà wá sí inú palace. Wọ́n ní so wọ́n ní Kábíyèsí kò pa àǹtí wáyé tì ni. And kí ló fà tí Kábíyèsí fi ṣe bẹ́ẹ̀? Ǹkan tó fà á ni pé Kábíyèsí ti realize wọ́n dẹ̀ ti learn wọn nípa gbogbo ìwà tí àǹtí wa ń wù. Ẹ rántí ọ̀rọ̀ Olókun tí Kábíyèsí lọ invite another princess pé kí wọ́n wá bless Olókun. Tí àǹtí wa yìí bẹ̀rẹ̀ sí keep malice pẹ̀lú Kábíyèsí wípé iṣẹ́ àwọn ni láti ṣe. Tí Kábíyèsí fi ní pé rárá o, ẹni tó bá wu àwọn làwọn lè sọ fún kó wá bless Olókun, ẹni tó bá wu àwọn làwọn lè sọ fún kó wá gbé sacrifice. Wọ́n ní pé àtìgbà yẹn ṣá làǹtí wa ti ń keep malice o. Bí a ṣe gbọ́ o, ẹ ṣàrántí ìgbà tí Queen Naomi wà ní palace tí Queen Naomi discover pé àǹtí wa yìí sì ń fẹ́ra wọn. Kò séèyàn gan tó sọ fún Queen Naomi, Queen Naomi mọ̀ fúnra wọn ni because wọn kábíyèsí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ fún Queen Naomi ọ̀pọ̀ Naomi ò mọ̀ pé wọ́n ń date ara wọn wọ́n rè pé family ni wọ́n ni later ni Queen Naomi realize pé wọ́n ń date ara wọn bọ̀ kí ni Queen Naomi ṣe Queen Naomi gba kámú wọ́n dẹ̀ fi wọ́n sáàyè wọn. Queen Naomi fi àǹtí wa ayé sáàyè ẹ̀. gba kábíyèsí tipátipá lọ́wọ́ Queen Naomi ló ń ṣe fọ́rífọ́rí fún Queen Naomi ní kábíyèsí á ní kó lọ ṣe nǹkan lá lọ ṣe nǹkan míì but a tún ní láti máa padà sẹ́yìn gbogbo yín náà lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọ̀rọ̀ ẹ̀ so gbogbo àwọn ìwà tó wù yẹn tó ní pé tó lọ ń parọ́ fún kábíyèsí tó ń fi Queen Naomi tó ń parọ́ mọ́ Queen Naomi fún kábíyèsí tó ń stáàbù Queen Naomi lẹ́yìn gbogbo ẹ̀ ó sì wà nínú kábíyèsí torí òótọ́ ti fi ojú hàn òótọ́ ti fara hàn kábíyèsí ti mọ òótọ́ so ìyẹn gangan ló wà lọ́kàn kábíyèsí pé àwọn gbọ́dọ̀ fura àwọn gbọ́dọ̀ ṣọ́ra ṣó ti yẹ yín gbogbo aṣọ kọ́là ń sá lóòrùn àwọn gbọ́dọ̀ ṣọ́ra àwọn gbọ́dọ̀ fura ẹ mọ̀ pé iná ẹ̀ṣìṣì kì í jóyàn lẹ́ẹ̀mejì ìgbà tí kábíyèsí ti rí gbogbo ìwà yẹn kò lè easy fún kábíyèsí láti dẹra sílẹ̀ mọ́ so nǹkan tó ń ṣẹlẹ̀ ni tí kábíyèsí fi ń san fún bọ̀ kò lè tẹ̀kẹ̀ òun ò lè tẹ̀kẹ̀ ó ti wẹ̀ pé ah kí ló dé tí kábíyèsí pa àwọn tì báyìí àwọn ní kábíyèsí rí lè pa tì ní bá a ṣe gbọ́ o so kábíyèsí wọn fẹ́ ṣe mistake lórí ọ̀rọ̀ Queen Naomi mọ́ o ẹ mọ̀ pé ní ìsìn bí kábíyèsí ṣe máa mú Queen Naomi padà wá sínú palace ni wọ́n ń work on wọn dẹ̀ fẹ́ kéèyàn kọ́kọ́ wá distract wọn wọn fẹ́ kéèyàn kọ́kọ́ wá kó òkúta bá wọn so right now ẹni tó bá sọ̀pọ̀tì kábíyèsí ni kábíyèsí ń bá ṣeré ẹni tí ò bá sọ̀pọ̀tì kábíyèsí kó rọ ajókòó sẹ́gbẹ́ kan kó wà láàyè ṣó ti yé yín bá a ṣe gbọ́ wọn ní fámílì àǹtí wáyé ń bọ̀ wá rí kábíyèsí pé wọ́n fẹ́ wá sọ̀rọ̀ nípa attitude kábíyèsí sí àǹtí wáyé so tàbá gbọ́ update o a máa mú wá and right now ẹ mọ̀ pé nǹkan tó jẹ kábíyèsí lógún right now òun bí Queen Naomi ṣe máa padà wá sínú palace wọn ò fẹ́ gbọ́ ẹni ọ̀dà tẹ ìjòyè lọ. wọ́n ní olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ wọn náà sọ́pọ́ọ̀tì kábíyèsí o ipe in fact gan ah, wọ́n ti ń gbégbèsè láti lọ wá ilé tiwọn sí outside the palace bá a ṣe gbọ́ allegedly o wọ́n ní Queen Tèmítọ́pẹ́ eh, olórí Tèmítọ́pẹ́ láwọn fẹ́ mú ralé sí Ifẹ̀ wọ́n ní olórí Rónkẹ́ ní Èkó làwọn fẹ́ ra ilé tàwọn sí so wọ́n ní àwọn agent gan ti ń wá ilé fún wọn allegedly bá ṣe gbọ́n ni o. so kábíyèsí mọ nǹkan tó ń ṣe o. so nítorí pé kábíyèsí wọ́n rí pé olórí Rónkẹ́ àti Tèmítọ́pẹ́ ń sọ́pọ̀tì àwọn àti Queen Naomi kábíyèsí náà àwọn náà wà náà sí wọn wọ́n ń ṣe nǹkan tó bá yẹ kán ṣe fún wọn ṣó ti yé yín bọ̀ wọ́n ní nǹkan ò fara rọ fáǹtì wa ayé o so gist tèmi nìyẹn tí mo ní kí n mú wá fún yín ẹ̀yin èèyàn lé ọlọ́run elédùnbarè á wà pẹ̀lú yìí o òkè òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ní lọ ìsàlẹ̀ lágbára ọlọ́run ẹ ṣé o ẹ share this video like and subscribe god bless you thank you so much.